الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته ní ọ̀sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ nípa haid ìṣe ẹ̀jẹ̀ haidọ̀ èyí tó máa ṣẹlẹ̀ sí ẹ̀yin tẹ́ jẹ́ obìnrin tó yẹ pé ní nínú àdámọ́ obìnrin òun náà ni ó wà a ti sọ nínú àwọn ìdájọ́ rẹ̀ nínú ìdájọ́ ìta sọ náà ni pé haidọ́ àfimọ́mọ́ inú táfimọ́mọ́ pé obìnrin ètò ìbàlájà ni. Bákan inú táàfin máa ń ka ẹ̀dá kóbìnrin tó bá ń ṣe tó bá ń ṣe ẹ̀dá tọ̀lákọ̀lẹ̀ òun náà ni àìdọ̀ wa bákan náà nínú ìdájọ́ tí ó tún dé òun náà ni pé ní ẹni tó bá ń ṣe àìdọ̀ kò ní kí wọn bẹ́ẹ̀ ni kò ní gba àwẹ̀ ìtọ́pọ̀lọpọ̀ afá dúró sí lórí àbúyẹ pé ọ̀rọ̀ ìgbìyànjú díẹ̀ wà lórí ẹ̀ a ní kò ní pẹ́ ní mọ́ṣáláṣí kó sì síbẹ̀ lọ àfi àwọn afá pákejì tí wọ́n ní tó bá ní nǹkan pàtàkì ó sì lè wà ń bẹ̀ bákan náà a jẹ́ kó yọ apẹ ní idol kò níjọ́ haido ní ìjọ pé iye ìjọ báyìí ló gbọdọ̀ jẹ́. bákan náà ìbẹ̀rẹ̀ rẹ̀ kò lọ́dún kan pàtó jẹ́ pé ara àfàtàn ní ọmọ ọdún mẹ́sàn-án tó lè ṣe haido wà èyí tó pọ̀ jù pé téèyàn fi ní ilé ṣe mọ́ ọ̀nà ní fifty years pé ẹni tí ó ń ṣe idol lẹ́yìn fifty years ó wà ṣùgbọ́n wọn ní kì í sábà pọ̀ àti àwọn ìdájọ́ mi ti amẹnubà tàbí idol ṣe máa ń tán bákan náà ní ẹ ṣe mọ́ra náà nínú àjẹ́ tó tó tẹ̀lé idol wọn náà ní anifas nifas ń tiẹ̀ òun lè jẹ́ ìbímọ òun lè jẹ́ lẹ́ẹ̀kejì ẹ pé ó ní sábàbí tí ó máa ń fa ẹni tóbìnrin bá tó bá bímọ ẹ̀jẹ̀ bímọ yìí àti ó bá wáyé tóbìnrin bá ń rí ní tí èsì ńgbà tí ń ṣe idol kò ní ṣe ńgbà náà kò ní kírun kò ní gba ààwẹ̀ ọkùnrin ò ní súnmọ́ títí tí ó fi ṣèmọ́ra nígbà wọn ni ó ṣèmọ́ra èyí tí a rí asaru fún látọ̀dọ̀ ya mùsálámà wọn náà ni pé tí ò bá dúró tó ti di forty days tó bá di forty days yóò ṣèmọ́ra ẹlẹ́jẹ̀ tó bá rí lẹ́yìn ìgbà yẹn àwọn kàkọ́ ìsìnkú àbọ̀ a ní àwọn afá mi tán ní sixty days yóò ṣe nínú mọ́tí àbí mi mo ní sixty days lọ́dọ̀ àwọn àìmọ̀ àwọn ìmọ̀ọ́mọ̀ tó ti ṣíwájú lọ́gbà ìmọ̀ọ́mọ̀ ṣàfihàn àbí mọ́ọ̀mù mọ́lìkì kánú ló sọ sixty days ṣùgbọ́n tá a ti rí asárò tó wá látọ̀dọ̀ àwọn sàhábà látọ̀dọ̀ yàrá Aisha Umu Salama tó ní láyé ànábì ẹni tó bá ń ṣe haidọ̀ forty days ní olóòtú ìyẹn láàárín kó tẹ̀wọ̀n jù torí kí n torí lọ́dọ̀ sọ̀hábà nìyẹn ti òtí wa. títí ìyàwó àwọn sálámà bí sọ yẹn yóò jẹ́ mọ̀ sí ànábì bí ànábì sọ wọn pé obìnrin pé ní fásitì ò bá ti dúró tún forty days o kó mọ́ra. tó bá ti dúró ìgbà yẹn ń kọ́ mo náà dàbí ti haidol kò ní ìgbà tó fi lè dúró kò bá àdóńjọ́ kẹta kò bá àdóńjọ́ kẹrin kò bá àdóńjọ́ karùn-ún kódà kẹ́ni ọmọ ti sàkíkọ̀ torí ẹ̀mí mọ̀ ká ìbí ti ti sàkíkọ̀ sọ́mọ àárí mi mọ́ṣáláṣí ẹ̀yìn ìgbà tó bá ti dúró náà lẹ́yìn náà àwọn aburú tó wà láwùjọ wa pàápàá jùlọ tí wọ́n fojú ẹ̀sìn wò tán ẹ̀gbẹ́ sì ní náà rò pé bá ti mú àwọn ẹ̀bá wọn ṣe wọ ọṣẹ pé ìjọba ìní bẹ̀rẹ̀ ọjà mi rò pé gbà iná ló tún bẹ̀rẹ̀ ẹ̀rùn lóòjọ́ tó bá ti wú òun ni ẹ̀rọ ìyá ẹ̀ bá bímọ ló ní àrùn tí wọ̀ọ̀rùn òjò tó bá wọ̀ọ̀rùn ní òmùmọ̀ ìjọba ìlú yẹn àti ṣe ńlá gbà ní nígbà tí nífàásì bá ti tán èèyàn wọ̀ náà ni ẹni wọ́n fi ṣe ẹ̀sìn fún tó yẹ pé bóyá jọ́kẹta jọ́kẹrin kò rẹ́jẹ̀ mọ́ ah, inú wọ ìrún ni so eléyìí o ni ah, olùfẹ́ tó de nífàásì tí ń jẹ́ ẹ̀bì ẹ̀bí mọ́ náà wọ́n ní ìgbà wo láti mọ̀ ká nífàsì kún nífàsì wọ́n ní ọjọ́ tí ẹ bá lóyún tóyún ẹ bá fi ń pé eighty days kí la pé eighty days tọ́mọ bá bọ́lẹ̀ tí oyún ẹ bá bàjẹ́ láti gbà yẹn lọ ẹ̀jẹ̀ tó bá rí ń gbà yẹn wọ́n lápẹ́ nífàsì òye náà ká tó ṣàkíyèsí rẹ̀ ẹni tí tó bá fura kó ń lóyún tí ò bá tó eighty days tóyún bá bàjẹ́ láyé tó bá rẹ́jẹ̀ ìgbà yẹn wọ́n ní àníkàkún ní fas àníkàkún ní fas bọ̀ tó bá tẹ̀ wọ́n eighty days ìgbà yẹn lé ẹni àwọn àkàkọ́ bóyá eighty àádọ́ bọ̀ tó bá tẹ̀ wọ́n eighty days àkàkún ní fas nítorí kíni wọ́n ní ngbà tó bá ti di eighty days ní ìdẹ́ẹ̀dá ọmọ máa ń pé kékeré máa tóbi fọ́ọ̀mù pé ó jọ èèyàn ó jọ èèyàn yóò ti pé ngbà wọn fọ́ọ̀mù kó jọ èèyàn yóò ti pé ìyàtọ̀ wà láàrin pé gbàtọ́ fẹ́mi sí gẹ́gbà tí ẹnu hadith pé yóò máa lọ bí oṣù mẹ́rin ọ̀tọ̀ ní fẹ́mi sí ọ̀tọ̀ ní pé ó ti pé léyìn kẹtẹ àti fi egun sí i níbi tí sọ pé òfin lè gbẹ̀hẹ́ tẹ́lẹ̀ á fẹ́mi sí lẹ́yìn ìgbà ìgbàtọ́ fẹ́mi sí onídàájọ́ tó de òun ìgbà tó yẹ kọ́ ọmọ yẹn jábọ́ wọ́n wẹ̀ láti kírun sí torí pé ó ti ṣe kíni ó ti pélé láti fẹ́mi sí láǹgbà mo dá pé ó ti pé eighty days kọ́ àkọ́mọ́ ti fẹ́mi sí la á mm-hmm. ní ìyá ṣépù èèyàn rẹ̀ ó mọ tí ń pín gbà wọn tó bá jábọ̀ ẹ̀jẹ̀ tí ẹ̀ bá rí wọn kí láti ẹ̀jẹ̀ nìfà sí náà. ilé ni òfin tó de nìfàásì tí òun náà bá tán èyí ó èyí ó wẹ̀ náà wallahu alam ẹ̀jẹ̀ lẹ́kẹta ní istihabo àyùbá ń pè ní ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà ẹ̀jẹ̀ tó ń wá tí ò dúró náà istihado ẹ̀jẹ̀ kan lòun náà tó yẹ pé ó máa wá látara lára àwọn obìnrin bó tiẹ̀ jẹ́ kóun ìwọ̀n òrògà bíi haido àti nifas tó pé haido ti àmọ́ sábà bí ẹ bí nǹkan oṣù nifas náà bẹ́ẹ̀ mẹ́lẹ̀ yóò kẹwà ni ìyẹn náà fi ká kún ẹ̀jẹ̀ àrùn ẹ̀jẹ̀ kẹlá pé ẹ̀jẹ̀ àrùn tó pé ètò ètò ìmọ̀tẹ́lẹ̀ ẹ̀mọ̀ nọ́mbà lòun àbí ẹni tó ṣe nǹkan oṣù nọ́mbà lòun ọ̀tíkẹ́kẹ̀jẹ̀ ilé kẹwàá téèyàn rò tẹ́lẹ̀ àárẹ̀ ni wọ́n já bá téèyàn rò òun ni istihadọ wọn ní ẹ̀jẹ̀ àrùn ọ̀hún tó bá ṣẹlẹ̀ bó o lè a ṣe tírètì ọ̀hún náà bákan náà bó o lè obìnrin ó ṣe mọ̀ tí òfin ni wọn sọ pé gbogbo ẹ̀rẹ́ ní haidọ̀ tó bá ṣẹlẹ̀ sí bó o ní ó ṣe ṣe bó o ní ó ṣe dààmú yẹn ní àwọn afálátara àwọn ẹ̀rí taari wọ́n gúrúùpù àwọn obìnrin sí mẹ́ta wọ́n ní tó ajé ẹ̀rọ yẹn láti ní àádà kẹtọ́ wà màrúfà nọmba wà nìyẹn o kí yẹn ti ní ìpèsè kẹtọ́ ti yúùsì mú tí mo fi ń ṣe àìdọ̀ rẹ̀ hmm? bóyá ọjọ́ márùn-ún ni bóyá ọjọ́ mẹ́fà ni bóyá ọjọ́ méje ni ẹ̀pá sọ́njọ́ wo pé ní kò sí pé ìjọ kẹpà tó bá yìí wò ṣùgbọ́n ó lè máa wọ́pọ̀ fún yẹn lábùdó nínú kéèyàn ti bí àìdọ̀ bí ẹ̀mẹ̀ẹ̀jọ kó jẹ́ pé bí ẹ̀mẹ̀ẹ̀fà ń bẹ̀ iye ìjọ kẹpà tó ni ẹ̀pẹ́jọ́ yẹn o ti fẹ́ di ṣe sí ẹ àbí pé nínú ẹ̀mẹ́ẹ̀jọ tó ṣe ẹ̀mẹ́ bẹ̀ mẹ́fà mẹ́jọ mẹ́fà jọ mẹ́fà ló fi ṣí yóò fẹ́ mọ rí jọ mẹ́fà pé ìjọ tó sábà wọ́pọ̀ fóun òun nìyẹn àbí nínú ẹ̀mẹ́ẹ̀jẹjọ ẹgbẹ́ pé gbogbo ẹ̀jẹjọ ìjọ iye ìjọ kẹ́lẹ́ lófin tán àmọ́ ka ìyẹn ni ìṣesí kan tó ti bá sábà pàtó tí mo ń sábà ń ṣẹlẹ̀ sí ẹni tó wáyé pé irú ìyẹn ni nìyẹn jẹ́ tó wá padà àbí pé pé ó nígbà tó mọ wá bí ọmọ sábà bẹ ìbẹ̀rẹ̀ oṣù àbí parí oṣù àbá àárín tó ti dà pé ìgbà báyìí ni mo sábà tún wá ìyẹjọ́ tó sì wọ́pọ̀ kó mọ lórí tó wá jẹ́ wá nígbà tó yàtọ̀ sí tó yẹ pé ní ìjọ yẹn tó wá gùn lọ́ọ́pàá ẹ̀pẹ́ tó yẹ pé jọ́ mẹ́fà ní tó bá sì ṣe jọ́ méje nígbà mi ò lè mọ̀ pé bóyá kàlẹ́ ni torí pé mo lè jẹ́jọ́ mẹ́fà ò tún lè jẹ́jọ́ márùn-ún àbíjọ́ mẹ́rin nígbà mi tó bá sì lé kò ní tí kàkú bọ̀ tí ní ẹ wá ń kọ́ tó ẹ pé tó bá tẹ̀lẹ̀ síbẹ̀ yóò máa pọ̀ lọ rẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kó ìjọ méjìlá ọjọ́ mẹ́tàlá àwọn àfáà ní tó bá ti rí bẹ́ẹ̀ yẹn irú iye ìjọ tó wọ́pọ̀ fún yẹn yẹn tí ẹ̀jẹ̀ àwọ̀dà bá ti ń tẹ̀lé ayọ̀rọ̀ tí ò máa dúró iye ìjọ yẹn ni ó máa lò tí ó máa fi ka haidọ̀ tó ti rí ìṣesí kan tó wọ́pọ̀ fún òjò tẹ́jẹ̀ bá ti wá wá tí ò dúró mọ́ iye ìjọ yẹn ni ó máa lò yẹba níbi àwọn ìdásọ́lá ti sọ fún umu habiba umu habiba ìkànnì àwọn sọ̀hábà anábìn umu kufi kọjúrọ̀ máa ká náà ti tàbísúkì àìdọ́tùkì umu tẹ́sílì wàtọ́lì ìtọ́ṣe ni pé iye ìjọ tí àìdọ̀mọ̀ ẹ̀fín sábà wà ẹni kọ̀ fi dúró tíjọ bá ti pé ìbọ́dá ti mọ ìjọ tí mo dábàá wà tọ́ ti mọ̀ tó bá ti pé tẹ́jọ́ dúró mọ́ mọ́ ra kọ̀ mọ́ kí ọmọ so ìṣesí àkọ́kọ́ tó mi lè wà ní kó ti ní ti kẹ́ pa tó tẹ́jọ́ bá wá dúró ayépéye ìgbẹ́ ìgbà yẹn ni ó mọ̀ ọ́ wò ká ìjọ mẹ́fà ti mọ̀ nínú orí kọ́kọ́ wo díẹ̀ òdìjọ́ fi ìjọ kẹjọ tó yẹ pé wá ń ṣe bẹ́ẹ̀ tó bá ti ṣe ẹ̀dọ̀ fi sábà mọ̀ ṣe ni tó àmọ́ gùn lọ rẹ́rẹ́rẹ́ iye ìjọ tó ti mọ̀ yẹn ni ó mọ̀ ṣe kí ni wọ́n fi dúró ìyẹn náà ń pè ní ẹlẹ́ẹ̀kejì ẹdẹ pé kò sí ṣe sí kẹpà tó fún idol rẹ̀ ṣekúṣekú náà ni máa ń ṣe tó bá ṣe bí idol bíi mẹ́fà lágbèjì tẹ̀lé àwọn ó yẹ pé jọ mẹ́fẹ̀ẹ́fà ó sì ṣe kíni tó yàtọ̀ síra kíkàjẹ́jọ́ kẹta kíkàjẹ́jọ́ keje kíkàjẹ́jọ́ kẹfà kíkàjẹ́ tó kẹta lọ sí ìra wọn bẹ́ẹ̀. làkíńdàmọ́ àmọ̀tàmọ́ yìí bá a dọ̀ra mi bá a ṣùgbọ́n bí òṣèlú ṣe kẹ pàtó yẹ ó dá ẹ̀jẹ̀ bí idol rẹ̀ ṣe mọ rí yàtọ̀ sẹ́jẹ̀ mi ẹ̀kọ́ tó yàtọ̀ sí àkọ́kọ́ oníṣẹ́ sí pàtó tó ọ̀gbọ́ ó dá ẹ̀jẹ̀ idol rẹ̀ mọ̀ bí ṣe mọ rí síkíní sẹ́jẹ̀ mi a ní kó rí pé ní idol ó ní pé ẹ̀jẹ̀ idol aswad òun yóò mọ dàgbà kó dúdú wàfẹ̀hìnà yóò tìkì bákan náà aláwòrán ẹ̀hà yóò sì máa rùn ẹni tó bá sábà wà fún ẹ̀jẹ̀ idol torí pé ọmọ dúdú ń tìkì lọ́wọ́ ó sì rùn kó wá padà mọ́ wá rẹ́jẹ̀ kẹ́ kó jẹ́ ahamaru kó ń pupa kó rẹ́ẹ̀dì gan lẹ́yìn sàlá àárọ̀ ìyá tó ń rùn nírùn wàláfẹ̀hìnà tó tó fóyẹ́ lọ́wọ́ kò nífẹ̀ẹ́ sí kankan tó ṣùgbọ́n ó lè dá ẹ̀jẹ̀ méjèèjì òkú ẹ̀jọ̀ mọ́ dúdú ẹ̀jẹ̀ yìí tó ti ń pọ́n rí olú yìí tí òun ò sì rùn yìí ètì àádọ́ ní oṣù kìíní ni ó jẹ. wọ́n ní irú ẹni títí ẹ bá wá bá wọn ìgbà tó bá ti bẹ̀rẹ̀ sí ẹ̀jẹ̀ ti ń chẹ́ǹjì sí tó ti mọ̀ ní áìdọ̀ ìgbà yóò gbà pé kí ló ti wọ́ fóun yẹn ètì àádọ́ anábìà sọ́lá sọ pé ní anábìà sọ fún Fatima ọmọ òbẹ́yì tó gbogbo ẹ̀ ló tẹ́lí ìlú takọ́ ta sọ̀rọ̀ àlébí sọ fún mú Habiba wọ́n ti mọ ẹjọ́ tó ti ń ṣe àìdọ̀ tẹ́jẹ̀ bá ń lọ iye jọ́ náà lè ṣe àìdọ̀ ìyókù ọwẹ́ ọ̀nìkà ìjẹ́ ẹkún ẹ̀jẹ̀ àìdọ̀ wọn. but ẹni yìí ń tiẹ̀ Fatima ọmọ obeyi ìtàlẹ́bí sọ fún tún yàtọ̀ anábì yìí ràkánà dáàmú haid tó yẹ pé ẹ̀jẹ̀ àìdọ̀ ni fa iná wa aṣọ́wádò yọ̀rọ̀ fò ó dúdú tí wọ́n ló ti fa amúsìkì mina sọ̀láàt àwọn àni sọ̀láàt mọ́kìrún gbà tó pé àìdọ̀ nìyẹn fáìsà kánẹl áhà tùgbọ́n tó bá ti yàtọ̀ sí tó pupa tó ń dàbí ẹ̀jẹ̀ nọ́mà ti máa ń jáde ní ara mi náà pàtàwá bọ̀ yí ìgbà ẹ mọ́ra kọ ṣàlùwàlá àsọ́lí kọ́sí kí ni ọmọ kírun àìpé ẹni yìí sìn tí ò bá tẹ níjọ́ kan pàtó ó dá ẹ̀jẹ̀ mọ̀ òun náà ń pè ní mùtàmọ́ yíṣà kẹ́lá kó mùtàmọ́ yíṣà ẹ̀yìn àbíká mùtàmọ́ yíṣà ẹni tẹ́jẹ̀ rẹ̀ yàtọ̀ síra wọn ní mùmọ́ yíṣà ẹni tó lè separate láàrin ẹ̀jẹ̀ áìdọ̀ àti ẹ̀jẹ̀ kí ni ẹ̀jẹ̀ nìfàs tí ó mọ̀ ká bí áìdọ̀ mi ti mọ̀ rí ẹ̀bẹ́ tó ní sí áìdọ̀ bí ọdún bí mẹ́fà sí méje tó níbi ti mọ̀ rí tó wá rẹ́jẹ̀ kan tó ń pẹ́ tí ó yàtọ̀ sí áìdọ̀ nígbà tó sí tó eléyìí sí sí ìgbà tó bá ti rí sí ẹlẹ́ẹ̀kẹta onílẹ́sàlà àádà kò ní àádà kan pé iye ìjọba ìnímí ṣe wàgẹ́rù mọ̀mọ́ yíṣà kò tó wá lè sẹpẹ́rẹ́tì ẹ̀jẹ̀ bóòlù ó ti wá ṣe ń tiẹ̀ ìyẹn náà tẹ̀lé láyé ànẹ́bí kódà ẹni tó ṣẹlẹ̀ sí ẹni tó jẹ́ bí àbúrò àbẹ́gbọ́n kan nínú ìyàwó ànẹ́bí ni ẹ̀ka pé ìyàwó ànẹ́bí kan jẹ́ ẹ̀sẹ̀ ànẹ́bí bíntu jáàṣì zainabu bintu jash so ento tó jọ ni ìyá rẹ̀ hamunatu bintu afwa hamunatu bintu ẹ̀ eh, hamunatu náà bintu jash òun ló ṣẹlẹ̀ sí gbogbo ọ̀rẹ́ tí wọ́n máa ń bá ní pé ìkẹ́bá ìmọ̀ ló ṣẹlẹ̀ tó gbé fàáfẹ́ mọ̀ dájọ́ ìtòrò ọmọ gẹ́gẹ́ bí mùsùlùmí tó fẹ́ tẹ̀sí tó sì fẹ́ mọ̀ dájọ́ ogun kẹ́bẹ́ nígbà tó sọ fún ànábì ànábì ní iná ayé àrọ́kọ́dọ́ tó mìíràn ṣàìtọ́n lálẹ́ ní ibi ọdún mẹ́jọ àkẹ́bí ọdún mẹ́jọ àkẹ́bí ló fi ṣe ìsì àádọ́ tí ò dúró ànábì ní rọ́kọ́dọ́ tó mìíràn ṣàìtọ́n nígbà pé ṣàìtọ́n ló pọ́ǹpù nìkan ní mẹ́jọ lára rẹ̀ pàtàkì sítátà àyàm nígbà tí ò mọjọ́ pé ìjọba ìní òun ní pàtó tí ó sì jẹ́ tí ó sì separate ẹ̀jẹ̀ kò níjọ́ kẹ pàtó tó mẹ́ta ìjọba ti ṣẹ́kùjẹ́kù kò tó lè separate ẹ̀jẹ̀ láàrin ẹ̀dọ̀ àti ìtẹ́ṣẹ́ ẹ̀dọ̀ anẹ́bì ní fàtàídí sí tàfà ìyàm ma fìjọ́ mẹ́fà ṣe ẹ̀dọ̀ lóṣooṣù àwọ̀sábàtà ìyàm àbíjọ́ jọ méje súnmọ̀ tẹ́tì lẹ́nẹ̀kọ́ wẹ̀ wọ́n ní torí pé èyí tó wọ́pọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ní ẹjọ́ mẹ́fà àbíjọ́ méje tàbá kó obìnrin mẹ́wàá jọ tàbá rẹ̀ ẹ̀rí pé tàbá béèrè lọ èyí tí ó ta wọ́n ẹjọ́ mẹ́fà àbíjọ́ méje nígbà tẹ́mi ò tó wà lè fẹ́ pírètì ẹyẹ tí ó sì níjọ́ kan pàtó lápẹjọ ìsìn obìnrin tí ò ṣe àìdọ̀ rí kò tiẹ̀ níjọ́ pé ìjọ tí mo mi ṣe wọ́yẹ́ pé fẹ́ẹ̀sì àìdọ̀ rẹ̀ lẹ́lẹ̀ jù bá dúró mọ́ ẹgbẹ́ yìí ò níjọ́ kan pàtó kò sì sí rí tí ó mọ̀ ẹgbẹ́ mọ́yẹ́ tí mo bí ṣe máa ń rí tẹ́lẹ̀ irú yẹn láti kó lóru ilé abẹ́ títí ṣe tẹ́lẹ̀ náà ṣùgbọ́n kò níjọ́ ìtí òun ó ṣe ni pé yóò mújọ́ méje láàrin oṣù torí pé gẹ́gẹ́ bá sọ alẹ́ tó yẹ pé ṣe àádọ́ rẹ̀ ọdún ni kì í ṣe jọ́ kan kì í ṣe ọdún ní fi ẹ̀jẹ̀ sáà lọ bẹ́ẹ̀ sáà ní gbogbo ẹ̀ kó mọ̀ ìṣòro kó kọ́kọ́ rẹ̀ mọ̀sùn mọ́ni so yẹn ni òun ó fún mọ́ mújọ́ méje lóṣù jọ́ méje yóò mọ̀ gbà pé òun ṣe kí ni òun ṣe àìdọ̀ anamínífà ìsàkàkà fasọ́lì arúgbó àtàwà ìṣirin tó bá ti mara ọmọ bí 24 days kírun lóṣù tó bá yẹ pé tó mẹ́fà lọ mú sàlásàtàwà ìṣeré ọmọ bí àbí 23 days ọmọ bí kírun káìpẹ́ náà àwẹ̀ náà nìyí jọ́ tí ó gbà àwẹ̀ nú èyí tó bá filẹ̀ yóò gbà kóhùn ṣe àìdọ̀ lẹ́yìn àwẹ̀ yóò ṣe kíni yóò san pàṣúmí wà sọ́lí fàáyínà záàlìkà ìjìfẹ́ òkè ànábì ní ọmọ kírun bá ṣe sọ fún ọ yìí 24 or 25 or 30 eh, days wọ́n ti mọ ìgbà rẹ̀ bẹ́ẹ̀ ìyẹn gẹ́ ti tó fún ẹ وكذلك فافعل كما تحيد النساء ìbẹ́ni ọ̀wọ́n ló ṣe mọ̀ sí báwọn àwọn ọjọ́ yòókù ọmọ sí báwọn obìnrin tó bá ń ṣáyé dọ́rẹ̀ sí kí ni bẹ́ẹ̀ ṣe máa ń ṣe. eléyìí ni ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹta eléyìí ni ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹta àìpé ẹni tó jẹ́ nọ́mbà wán tó lé ní ìjọ kan pàtó wọ́n máa padà sí àwọn yóò mọ̀ padà sí separate ẹ̀ka eléyìí ní ẹ̀jẹ̀ idol èyí ti tún rí òtún kò ní idol ẹ̀ndẹ́ pé kò ní ìjọ kan pàtó tíjọ́ máa ń fẹ́ rè àbí kò tíì ṣe rí àkọ́jọ́ sí ìnà ẹ̀lẹ́bí ọba dúró mọ́ àbí kò lè separate láàrẹ̀ jẹ irú òun tiẹ̀ òun mọ̀ kírun yóò mọ̀ gbà twenty three days àbí twenty four days ìyẹn ní mọ̀ fi sọ pé òun ṣe yòókù yóò mọ̀ ká fún nifas náà wọ́n ti ó bá ṣe nifas ẹni tó ṣe nifas gbogbo ìgbà tí bá ti kírun ní ó mọ̀ mọ́ra àǹfà mi ni tó bá lọ rán lọ́rùn kẹ ọlẹ́mọ̀wẹ̀ láàrin ìrun méjì ṣùgbọ́n èyí tó sá tẹ̀lé kẹ̀lẹ́kẹ́ ìgbà tó bá fi gbà kóhùn ṣe àìdọ̀ ẹ̀ tó bá ti parí yóò ṣe kí ni yóò mọ̀ra bẹ́ẹ̀ bí ẹ ti ṣe àìdọ̀ ti mọ̀ra but àwọn èyí kò ti bá ń yóò máa fọ ara rẹ̀ yóò máa fọ abẹ́ rẹ̀ ní gbogbo ìgbà yóò sì máa sàlùwàlá ní gbogbo orúkọ kan òfin tó dé kíni ẹni tí ń ṣe ìṣèhádọ ni yóò máa sàlùwàlá ní gbogbo irun kọ̀ọ̀kan ní tiẹ̀ náà ẹwà rí náà àwọn àṣà tí ó wà ń ta ó sì lè tapà kídà ó ní pé kí ìyẹn òpin tí a ní haidọba ti fọwọ́ kàn òun gbọ́dọ̀ fọwọ́ mọ́ anábì ní ìfọ́àlẹ̀ kó láṣẹ ìn gbogbo nǹkan lẹ́lẹ́ bí wọ́n ní àìdọ̀ṣe ìlà nìka àyàfi ìsúnmọ́ rẹ ni ìyàwó àìsà sọ̀rọ̀sọ́lọ́ àròdí àlọ́ àni wọn náà bá ọ̀sọ́mọ sọ̀rọ̀sọ́lọ́ àmọ́ fararo àwọn àmọ́ fararo àwọn àwọn wà lo ìzáàrí táwọn fi kabo abẹ́ bákan náà àwọn lè mú nǹkan tá àwọn ní àìdọ̀tí fọ́ọ̀kan wọ̀ fọ́ọ̀kan mọ́ fọ́ọ̀kan tí wọ́n fẹ́ fọ́ọ̀kan anábìnrin sọ́lá ní ìyàwó Aisha ìyàwó Aisha ní anábì ní ẹba mú nǹkan ní mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ìyàwó Aisha ní àwọn ṣe àìdọ̀ anábì ní iná haidotak lẹ́yìn sáà ti fi yẹ́dìk haidọ̀ sáà ti lọ́wọ́ rẹ̀ ọwọ́ mu ní òfin mú nǹkan bákan náà ní àwọn ọjọ́ ọmọdé pẹ̀lú anábì ibi táwọn bá gbẹnu sí àwọn gbẹnu síbẹ̀ ẹnu alá haidọ̀ lánàbí wa ní mọ́sálásí ẹ̀ kó mọ́sálásí ànábì òkèlé ànábì ànábì yọrí sí yàwá ẹ̀ṣà báyìí ẹ̀sìn bọ̀ ẹ̀yà run yàwá ṣàní wa ní àìdò tètè ṣe àìdò oní àìdò lè fọkàn èèyàn so àwọn yahudi àti nasọrọ náà gbé yẹdi ànábì ní àwọn yahudi àti nasọrọ táwọn ìyàwó wọn tó bá ti ń ṣe àìdò wọn ní bá wọn mumi wọn sì ní bá wọn jẹun wọn sì ní súnmọ́ rárá ànábì ní ẹ̀yà pa wọn ìsúná òkú so eléyìí ni tó di ọ̀rọ̀ haidu àti nifas ọmọ sára tó wà lábẹ́rẹ́ pọ̀ gan ẹ̀ sì máa ń dààmú àwọn obìnrin yìí tá a sọ fọlá wa yìí agi pépèpè torí pé tó bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí pírátíkà tó bá ṣẹlẹ̀ ẹ̀ máa ń dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́wọ́ kódà àmọ́ dàrú mọ́ àfáàní lọ́wọ́ pé pé bí haidu ẹlòmí ṣe mọ́ àbí nifas àbí gbogbo ẹ̀ ọ̀rọ̀ tí ọ̀nà tó máa yàtọ̀ àwọn èèyàn kan máa ń bú àwọn àfáà súnnà pé ẹ̀rí ẹ̀yìn àmọ́tí lọ́ńtà ọ̀rọ̀ kíníkà ìdọ̀ àti nìfàs ẹ̀mọ kan ẹ̀mọ́tẹ́lẹ́ yàn olóṣèlú kíníkà rádá sí à eléyìí gan lọ́rọ̀ tí lọ́ńtà ẹ̀mọ obìnrin tó yẹ pé tí bìbádà sí létí ògbọ́n ọ̀rọ̀ ìdọ̀ àti nìfàs ìdí ìfẹ́ sí náà káwá fáwọn obìnrin láì mọ́ àbíkẹ́ náà fẹ́ra wọn dáhùn nǹkan mi tó pàtàkì ṣùgbọ́n nǹkan mi táyà yẹn wà mọ́ yá ó lè mọ́ pàtàkì tó ń tà ń sọ yìí torí pé téèyàn fi ṣe náà bá rí ọ̀tá wa kíyèsí bákan náà bá a ṣe ń wẹ ìwé mẹ́tẹ̀ẹ̀ta yìí kò yàtọ̀ síra wọn àníyàn ni ó lè yàtọ̀ ìrìn wọn yàtọ̀ so nínú mọ́sálà tó wá tó wà lábẹ́ rẹ pé tá a bá wẹ̀wẹ̀ òkè ìwẹ̀ méjì náà ní ìsì àdọ̀ wẹ́wà tó ní ìsì àdọ̀ àníwẹ̀ fún wọn bá bá wẹ̀wẹ̀ aido àti nifas téèyàn bá láníyàn téèyàn fẹ́ wẹ̀wẹ̀ tó bá ti wẹ̀ ẹni tó bá sàrọ̀ lẹ́kọ̀ọ́ sàrọ̀ aláwọ̀ tọwọ́ rẹ̀ bá kábẹ́ rẹ̀ ó lè fi kíni ó lè fi kí wọ́n ẹ̀ pàtó sọ̀rọ̀ síwájú àbí àti ìwé jánábà ìwé mẹ́tẹ̀ẹ̀ta yẹn lè fi kí wọ́n ó sàrọ̀ aláwọ̀ kò lánú mi ṣùgbọ́n àwọn ìwé míì tá a máa ń wẹ̀ téèyàn bá ṣàlùwà lánú èèyàn lè fa wọn ṣe kíni èèyàn lè fi wọn kí sínú nítorí kí n tó táwọn ewé lé a fi ń gbẹ́gbẹ́ kúrò lára àyẹ̀wò ẹ̀kọ́ tábà ti gbé ẹ̀gbẹ́ kúrò lára pẹ̀lú awẹ̀wẹ̀ haidọ̀ nifas àbí àbẹ̀wẹ̀ jánaba ẹ̀gbin wo la fi gbé kúrò lára ẹ̀gbin ńlá ẹni tó gbé ẹ̀gbin ńlá kúrò lára wa ẹ̀gbin kéékèèké ẹ̀ mo só mo yàgbẹ́ mo tọ̀ ó ti ṣe kí ni ó ti gbé bọ̀t ìwẹ̀ tó jẹ́ pé tí ẹ bá lẹ́gbin lára téèyàn wẹ̀ àìfi òun gbẹ́gbin kúrò lára bí ìwẹ̀ yídèsìn bí ìwẹ̀ jùmọ̀ ń téèyàn bá ti sàlọ̀ lánú ẹ̀ ẹ̀gbin tó wà lára rẹ̀ jẹ́gi ni ó sì wà ń bẹ ìyẹn rí pé èèyàn lè fòun kírun àfikò tún sàlọ̀ àlá àfi tó bá sàlọ̀ àlá nínú rẹ̀ ní òkú sọ àwọn ìdájọ́ àbí díẹ̀ nínú àwọn ìdájọ́ tí a fẹ́ mú ní ara abala ọ̀rọ̀ yìí kọ́lọ̀n kọ́ ṣe àlékún àgbọ̀ ìfẹ́ nìkọ̀ọ̀kan wa sallallahu alaihi wa sallam ala nabiyina muhammadin wa ala alihi wa